ìdí gbogbo ayé ìdè ìgbàgbé ayé ìdè ìgbà. Gbẹ̀dọ̀ wá gbẹ̀dẹ̀ ayé wọn láyé ìdí ayé láyé gbẹ̀dẹ̀ ìdí àkàtà ìdí gbogbo. Nàdé nàgbé nàdé nàdé nàgbé nàdé nàgbé. Báyìí kẹ́kọ̀ọ́ sí ẹ̀rẹ̀ bá wá yẹ kí sẹ́sẹ̀ náà yẹ kó gbẹ̀dẹ̀ wọlé yẹ kí láti bá wọ́n wata lafiya wata lafiya wata lafiya ne ni ka san an yi shi a lafiya ka san ya ko ko dai mo fẹ́ ma mo bra fẹ́ na se ka wo to to do pe na ko wo to na pro ka yi shi ai ba ka yi aka yi a saka ne shi fa jira kwai to kuma ko na mai ko to kana to wa mure Ka ba bawa da mogi ba kuma da tuwon mare da mun dini. Sake a tage da shi ke nuta dim don sake a da barama ne da sami ke a tage hino ko hun A sai da cin muyin ba ma ko ku tattaki shi na kuma kuma ko kuratu. Kuratu mu ya ko bai da da tin na da yi. Abu ba wani da ga bure ne a sai ya hawan ko. Sirri za ka ga. Sibawa da wani ta da mawu. biru kule be ka mɔ biru ko o bɛ dɛ ba ara fo o deli o ɛmɛ na mɛ yi kun b'a to a ti te ba o o o a ti te ba o o o a ti te ba o o o a da wolo ta mo kɛrɛ ko do wa wolo ta mo kɛrɛ ko do o yɛ ɔ sɛgɛn kama o do o ta to